اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته nínú ìkẹ́ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala àti àánú rẹ̀ Ramadan ti dá sí méjì à ń rọ gbogbo wa yí pé ká fi àsìkò tó kù ká fi ronú jinlẹ̀ ní orí bí a ń ṣe ń lo Ramadan bọ̀ títí débi tá a dé gẹ́gẹ́ bá a síwájú oṣù ìtúbà ni ìsárípadà lọ bá ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tauba ó ní ṣurut ó ní àwọn májẹ̀mú ó ní wípé kí a jáwọ́ nínú tí kò yẹ bá ṣara ẹ̀ tá à ń bá ń ṣe kí a kábàámà lórí ntí ò jọ tí a wà lórí rẹ̀ kí a wá tèkì ká dira wa lámúre ètò kù nínú ìgbésí ayé wa àní padà sí ojú ọ̀nà tí ìṣara rẹ̀ yẹn mọ́ eléyìí pàtàkì ìkún fún ọ̀pọ̀lọpọ̀ ìtọrọ àforíjìn lọ́dọ̀ ọba dẹ́dà Allah subhanahu wa eléyìí ni ìmú àwọn ibadat ní ọ̀kúnkúndùn èyí tó dẹ̀ pàtàkì jù nínú àwọn ibadat inú oṣù táwa nú rẹ̀ yìí wọn ni kíka al-Qur'an al àti lóru pẹ̀lú rẹ̀ náà kíkà ní ìta ìrun àti nínú ìrun pàápàá jùlọ ní òru kìí ṣe eléyìí nìkan ìkún fún àdúrà fún ra ẹni fún àwọn òbí méjèèjì fún ọmọ yìí kí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kọba paná adẹ́bọrẹ kọba rẹ bídíà ṣètánì lẹ̀ gbogbo àwọn tó bá jẹ́ pé látara gíga wọn yóò pa ẹ̀sìn Islam lára àti mùsùlùmí kí ọba adẹ́dà kọba rẹ̀ wọ́n lẹ̀ kọ́ má jẹ́ wọn lè gbérí gbogbo àwọn tó jẹ́ pé látara gíga wọn wíwà nípò wọn yóò ṣe àlékún dáadáa fún mùsùlùmí àti ẹ̀sìn Islam kí ọba adẹ́dà kọba gbé wọn ga kó ṣe wá ní ọ̀kan nínú wọn eléyìí pàtàkì ní gbogbo ìgbà àwọn ọmọ ya wa tí wọ́n dẹ̀ fẹ́ lọ fún umrah pàápàá jùlọ nínú oṣù yìí torí ọlá tó pọ̀ ó ń bẹ fún ṣíṣe umrah nínú oṣù Ramadan òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní umrah nínú oṣù Ramadan dédé hajj pẹ̀lú ohun òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ visa ò visa ó fẹ́ di tiratira kì í ṣe ní nàìjíríà nìkan lórí mẹ́rẹ̀ẹ̀rin ayé ni gẹ́gẹ́ bí a ṣe gbọ́rọ̀ torí project tí wọ́n ń ṣe ní ọ̀hún ní fífẹ̀ haram méjèèjì kí ọba dẹ́dà kó jẹ́ kí wọ́n lè rí àṣeyọrí lórí rẹ̀ kó wá fi visa yẹn rọ̀ wá lọ́rùn láti lọ àwọn náà ń jẹ̀ràn kọ́lọ́wọ́n ọba kó ṣe ní rọrùn inshallah al kálẹ̀ fi sọ́kàn àwọn kí aláwọ̀ kádàrà pé ká lè lọ fún umrah àti láti lọ ṣe itikaf ní ọ̀hún opportunity ṣe wà fún wa náà kí lẹ́ni opportunity yẹn ni wípé ní òru kẹwàá gbẹ̀yìn nínú masjid bí a dìlé iṣá súnmọ́ ààjì ìyẹn bí ìdajì òru tá bá ti ìṣá ìtàn a mú tàràwí wa wá wọ sàárì láti fi wá òru alápọ̀nlé ni tí Allah subhanahu wa ta'ala sọ wípé khairun min alfi shahr ó ní ọlá ju ẹgbẹ̀rún oṣù lọ torí wípé ó ń kà nígbà náà lọ tí nǹkan bá ti dé ẹgbẹ̀rún á ẹni tó bàbàrà ni. Eh, ní Allah subhanahu wa ta'ala ló fi mú ìbára yẹn wá ó lọ́lá ju ẹgbẹ̀rún oṣù kan náà lọ tó ń túmọ̀ sí pé a lè mọ òǹdíwọ̀n rẹ̀ kí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala kó fi á ṣe kòǹgẹ́ lílé òru náà bá eh, ló fi jẹ́ pé mẹ́wàá gbẹ̀yìn nínú àdúrà tí wọ́n fẹ́ kí èèyàn máa ṣe jù nínú àwọn òru ò ní Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni wọ́n bá dẹ́dà innaka afuwun dájúdájú ọba tí máa fojú fo àìdá ẹ̀dá rẹ̀ tí máa fojú fòrò ni tuhibbul afwa ọ̀dẹ́ ń fẹ́ fún ẹ̀dá náà kí a máa fojú fo àìdá ọmọlàkejì ibi tí ọmọlàkejì bá kù sí kí wọ́n fojú fòrò fàáfàá náà masa àfojúfo ibi tí a kù sí masa àgbà àfojúfo yẹn ni wípé kẹwàá níkẹ ti ọlà ìkẹ tí a fi bọ́ nínú ìyà rẹ̀ láyé ń bí tí a dẹ̀ fi ní rí ìbínú rẹ̀ ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kó má fi dáadáa ní oṣù kó má fi dùn wá oṣù tọrẹ ni tó jẹ́ wípé gẹ́gẹ́ bí ẹgbà wá ṣe wá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam a máa ní tọrọtọrọ tẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá ti dínú oṣù Ramadan ó tún máa ń tọrọ ẹ ju ti tẹ́lẹ̀ lọ débi pé àpèjúwe rẹ̀ tí wọ́n mú wá ní wípé ó máa ń tọrọ ẹ ju atẹ́gùn gan lọ sallallahu alaihi wa alihi wasallam oṣù kíka Quran ní kọjá pé zikiru tí adúnímọ̀ jùlọ ó ní Quran kíka àfi sọ wípé ẹni tí kò bá tí ní ìgbìyànjú lórí mímọ̀ kọ̀ánìkà àlébù ńlá ni kó ṣe ìgbìyànjú lérí eléyìí kó má jẹ́ pé bó ṣe wà ní ọdún tó kọjá òun náà lọ́dún tí ó fi di wípé torí ikú ò ọjọ́ àrùn ò oṣù ní ìjẹta ọ̀kan nínú àwọn ọmọ wa Abdulghani Dábírí àwọn pẹ̀lú àwọn ọmọ ìyá wọn jọ sọ̀rọ̀ kò sí àpèjúwe kankan ó tiẹ̀ sẹ́ ó fi kankan sọwọ́ sí orí whatsapp bí wọ́n ṣe ń gbé òkú lọ sínú sàárè ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nínú sàárè gbà tó di àárọ̀ àná òun gan ò yàní Allah subhanahu wa ta'ala kò pínni lílọ mọ́ àrùn kan kò dẹ̀ pínni rẹ̀ mọ́ ìgbà kan kò sẹ́ni tó mọ̀ gbà kò sẹ́ni tó mọbi tí ó ti ya lọ fi jẹ́ pé pẹ̀lú eléyìí gbogbo ìgbà kí mùsùlùmí máa kún fún kíni àtàwọ́bá ìsẹ́rípadà sí ojú ọ̀dọ̀ ọba adéda Allah subhanahu wa ta'ala ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí àṣírí wá nínú ẹgbà wá pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu sallam wọ́n máa ń ṣe kathratu tawba níjókòó ẹ̀kan wọ́n máa ń bẹ́ẹ̀ ni dẹ̀ máa tọrọ istikfar náà àforíjìn lọ́dọ̀ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala pẹ̀lú ìsúnmọ́ ọba adẹ́dà pẹ̀lú tasbihat tahmidat talilat takbirat pẹ̀lú eléyìí pẹ̀lú nawafil pẹ̀lú Qur'an kíkà pẹ̀lú iṣẹ́ ọrẹ ṣíṣe pẹ̀lú ibadat kí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kó má sàgbà pẹpẹ fúru wa kó dàlú àláyà kó ṣe Ramadan náà ní àlékún oríire fún wa láyé bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ní ká fi àsìkò ilẹ̀ fún àwọn abéèrè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí ó lè máa jẹyọ àti ọ̀rọ̀ ìrọ̀ náà. àwọn tábà ní One, two, three, four, okay, five six, seven, eight, nine, ten, okay, eleven. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum assalam wa barakatuh. Naam. Ìbéèrè mi lọ báyìí. Ìpàdé a máa bẹ̀rẹ̀ Ramadan yìí. Naam. Mo wà ní UAE. Okay. Emirates. Ní Emirates. Naam. Àwọn àbúrò mi wá pè mí ní alẹ́ ẹjọ́ Friday yẹn. Naam. Pé wọ́n ti rí oṣù ní ilé ń bí. Naam so mo jí lóru yẹn mo jẹ sàárì mo dẹ̀ bá ah, wọn bẹ̀rẹ̀ àwẹ̀. ṣé wọ́n gbà wẹ̀ ní ọ̀hún. wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́hùn. káwọ̀ dé gbà wẹ̀. so mo wá kó ẹnu ró tíjọ́ ah. ẹ pé wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ bí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ bóyá láti fún wọn bẹ̀rẹ̀ àwẹ̀ but mi tu ẹnu jọ yẹn. o tunu. mi tunu. o ní Ramadan jọ yẹn. na. ìbéèrè mi náà nìyẹn. na. jazakumullahu khairan. round. now. Mm. Um, ẹni tí ó fẹ́ tó fẹ́ ṣe fídíà. náà ẹni tó fẹ́ ṣe fídíà. Ah, wọ́n ní ṣe àwọn lè um, ra nǹkan fún ilé kan ní pé bí a kàn fi ṣe fídíà káwọn cost owó tó máa tó káwọn ara bí provisions fápẹrẹ àbí iṣu fápẹrẹ fún ilé kan ní pé a fẹ́ kí gbogbo household yẹn kí wọ́n benefit so ṣé yọ́n lè ṣe bẹ́ẹ̀. jazakum allah khair. ahsan ṣe oúnjẹ ni oúnjẹ tó ti rẹ́dì wọ́n là fi ń ṣe eni pe pé ti o ò gbà tí ò lè gbà wẹ̀ bí ẹni tó jẹ́ pé ti de to ba ní kóhùn ó gbà wẹ̀ yóò mú nira wa yóò wa là wà tàbí obìnrin tó wà nù oyún tàbí obìnrin tó ń fọmọ lọ́yàn àwọn ah, kí ni òjíṣẹ́ náà sallallahu alaihi ó ní aboyún àti obìnrin tó ń fọ́mọ lọ́yàn ó ní after ọ̀tọ̀ káwọn méjèèjì ó fi àwẹ̀ lé wọ́n lè gbà lóòótọ́ ṣùgbọ́n yóò mú nira wa kí wọ́n fi àwẹ̀ lélẹ̀ kí wọ́n ṣe fídíà a fẹ́ ṣe fídíà yìí oúnjẹ àjẹyó fún orí kan oúnjẹ kan òun ni yọ tànà ẹgbà wá pé Anas bin Malik radiyallahu anhu wọ́n máa ń ṣe papọ̀ tó bá ṣe papọ̀ yóò pé ọgbọ̀n èèyàn wọ́n jẹ nínú àwo yẹn lóúnjẹ kan tí wọ́n bá ti jẹ ó ti mú kó níbí náà àlèsè ó lè jẹ́ bíi ẹ̀bà ó lè jẹ́ yán lẹ́yìn bá ṣe fẹ́ kí ládẹ́ òun ó kilẹ̀ sí níwájú ọba adẹ́dà ó lè ṣe bẹ́ẹ̀ èyí tó dáa jù ní pé kí ẹ sè ní òǹdíwọ̀n ẹnu àwọn tí wọ́n jẹ́ nínú ilé tí wọ́n bá gbé lọ sí nínú agboolé kan tí wọ́n wọ́n ah àwọn agboolé mo fẹ́ kí wọ́n labas but kọ́ bẹ́tà kí ó jẹ́ sísè tí ó jẹ́ pé sísè tí ó kárí wọn eh, kó fi jẹ́ pé final product tí wọ́n bá wá fi nǹkan mí kùn látara wípé ọyọ́ fa àpò ẹwà kún àpò rẹ̀ sí àtàwọn owó tó tówó àtàwọn provision àdá ziyada fil khair àlékún dáadáa ni tó jẹ́ wípé kò ní gbé ọba téèyàn ṣe fún un torí a rí nínú àwọn kòfàr tó jẹ́ pé inú oṣù yìí wọ́n ti ẹ máa ṣe dáadáa wọ́n nítorí dáadáa táwọn bá ṣe nínú oṣù yìí làwọn máa ń fi rí dáadáa ní yòókù ọdún àwọn táwa ní ń so. Kama má fojú tẹ́ńbẹ́lú rẹ̀ wọ́lá òbí ṣẹ́kì tamar ọmọ ìyá rẹ̀ fẹ́ sínú dàbínú kan ṣoṣo lọ́wọ́ àlọ́ rẹ̀ ẹ wá pín sí méjì tàbí ẹ pín sí mẹ́ta tàbí ọ̀rá gíjẹ ń bẹ̀ kó gbé yòókù lé àwọn yòókù lọ́wọ́ ara rẹ̀ náà ni torí Allah subhanahu wa ta'ala ọba ni tí máa ń dúpẹ́ tí dẹ̀ máa appreciate kí a má jẹ́ kí kò tó nǹkan kó sọ wá di ahun níwájú ọba adẹ́dà bó ṣe lè wù kó kéré tó ọwọ́ òun àta káàtì sí tàbẹ̀ ló fi jẹ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ wípé ẹlòmí ò fi nǹkan kékeré yóò fi tọrọ yóò ní ládájẹ tó fi pípọ̀ tọrọ látara pé kíni kékeré tó fi tọrọ níbi tó ti mú ìnira bá mathalan ẹni tó yẹ pé one thousand kan náà ló jí kò ní nǹkan kan mi tó wá fi five hundred naira tọrọ nù rẹ̀ ṣé a lè fi wé ẹni tó yẹ pé ó ní million tó wá fi bí fifty thousand tọrọ nù rẹ̀ hàn pé bí ó ṣe kàn ní egbò tó bí ó ṣe bá lẹ́jẹ̀ wọn tó ní ntọ́ yọ̀ ń bẹ̀rùn ọ̀yà pàṣẹra wọn bọ́ bá ṣe ń bá lẹ́jẹ̀ wọn tóun látara yìí pé à ń fi sọwọ́ sí báǹkì ọba adẹ́dà bẹ́ẹ̀ náà ní í ṣe máa ń kilẹ̀ sí níwájú rẹ̀ kí ọba adẹ́dà kó ṣe nírọ̀rùn fún aláti ṣe. Eh, assalamu alaikum warahmatullahi. Wa alaikum assalam tala. Mi ma bóyá ṣéko fún mi láǹfààní àti ṣe ìkéde fáwọn ẹ̀yà wa. Àti. Fáwọn ẹ̀yà wa, wọ́n ní wọ́n pè mí sí pé wọ́n mọ̀ pé ẹ̀wò pé àhàlùkọ́ ń lọ lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Wọ́n ní wọ́n mọ̀ mí pé kì í sásìkò tá a máa ń ṣe ni pé ọ̀pọ̀lọpọ̀ ti ń jáde ọ̀pọ̀lọpọ̀ ń rojọ́. Ok. Eh, bóyá ká kéde fún wọn pé ṣéèkì wà lára ń di o mi ò bóyá fún mi nígbà yìí kí n fún kí n pèdè kí n sì kéde. máìkì ti dọ́dọ̀ o. Eh. so eh, ẹ̀yin yá wa àti ẹ̀yin àǹtí wa wọ́n ní kí a sọ fún yín pé ṣéèkì wà láǹdì and live program ló lọ́wọ́ lọ́wọ́ kì í ṣe pé kí ṣèjì wọn náà play o. so ṣe ń television house. <laughs> Eh, bóyá kí n tó béèrè béèrè mi mo fẹ́ mo fẹ́ ṣe àkíyèsí kan ní sà. kọ́nà ń jẹ́ kí aríyìn pẹ́ lórí dáadáa. àmín. gẹ́bí tí ẹ ní ó jẹ́ àkòrí tí a fi máa ń ṣe halkọ nínú Ramadan ni pé eh, gbogbo àwọn ọ̀dọ̀ títí yẹn máa ń gbọ́ lórí rédíò orí tẹlifíṣàn kó rí mọ́jì dàrú tán kí Ramadan tó parí. bẹ́ẹ̀ni torí eh, bí ìgbà tó jẹ eh, ṣètánì máa ń tì wọ́n síta nínú Ramadan wọ́n kàn wú jáde olúkálukú a máa sọ oríṣiríṣi tó jẹ́ pé ọ̀rọ̀ gan tó jẹ́ pé èèyàn mọ̀ pé ṣé ẹni torí rẹ̀ pé gan lè sọ irú ọ̀rọ̀ báyìí. so látara eléyìí ah, ọ̀pọ̀lọpọ̀ là ń gbọ́ ẹ̀mí ó sọ pé bí kan sọ pé Ibn Taymiyyah gan alukọ̀dìríyà ni pé ọmọ gan kọ̀dìríyà ló ń gan àwọn ń gbọ́ bẹ́ẹ̀ bí kan sọ pé àwọn tí wọ́n ń pera wọn ní sàlàfíà gan wọn lólórí kan tí wọ́n ń tẹ̀lé àtìgbọ́ lọ́pọ̀lọpọ̀ olúkálùkù la mọ̀ tí amolórí wa tá ń tẹ̀lé. ká má ba ìrìnjìnà ń bí eyín ká tètè yàn olórí tí àwọn sálàfí tí wọ́n ń pèpè sí sálàfíyà tí wọ́n ń tẹ̀lé ó ní òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam ntí sálàfíyà dálé lórí ni wípé Allah subhanahu wa ta'ala ó sọ báyìí ó pàṣẹ báyìí mathalan nísìn Allah subhanahu wa ta'ala ní kíká kíum àbíbẹ̀kọ̀ bó àsìkò lákìsí bó lásìkìí àyàfi tá a bá gbọ́ ọ nínú àlàyé ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kì í wá tún ṣe eléyìí nìkan gbígbọ́ àlàyé ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam yìí àyàfi ká tẹ̀lé pasẹ̀ àwọn ẹni ire tí wọ́n ti kọjá lọ gẹ́gẹ́ bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ṣe júwe wọn ó ní wọ́n bi léèrè sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam ta ló dáa jù lẹ́dà ó ní ana ó lè mí ni kò gbọ́dọ̀ fi pamọ́ ọ̀ràn yẹn ni pé kó sọ bẹ́ẹ̀ kó gbé jáde ó ní wọ́n ashabi àtàwọn sàbẹ̀ wọ́n tẹ̀lé pàṣẹ wọn walladhina hum àtàwọn tí wọ́n tún tẹ̀lé pasẹ̀ wọn walladhina hum ala al-athar àtàwọn tí wọ́n tún tẹ̀lé pasẹ̀ wọn ó wá dákẹ́ nínú ẹgbàá wa mi ó ní lẹ́yìn èèyàn òun ò jẹ́rìsì ní imaamu Malik rahimahullah rahmatawasa ó ní tí nǹkan kan bá ṣẹlẹ̀ nínú ẹ̀sìn tó fẹ́ ṣe fi àwọn àsìkò tó jìṣẹ́ náà sàrà mú dákọ̀ yìí fi yẹ̀wò fi ṣe òṣùwọ̀n fi ṣe àjọ tó fi jọ tí ò bá rí bẹ́ẹ̀ lásìkò yẹn má gbà lọ́wọ́ anybody so olórí àwọn sálàfí ó ní Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ló fi jẹ́ wípé tí a bá rí hadith tó fẹsẹ̀ rinlẹ̀ tá a bá wá rí ọ̀rọ̀ sàábì kan tọ́takò la ọpọsibò kawulu sahabi la yakoso kawulẹ nabi ọ̀rọ̀ sahabi kò lè ti ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàásàlám dànù ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàásàlám ńlá tẹ̀lé sọ ti yé báyìí nìsín. <clears throat> táàrí násù kankan taa wá gbọ́ tisa sàábí sọ wípé súnà bá a ṣe ṣe nǹkan yìí ni n tó túmọ̀ sí ni pé wọ́n gbọ́ lẹ́nu òjíṣẹ́ náà sàásàlám bẹ́ẹ̀ ó ní àwọn àgbékalẹ̀ bá a ṣe lò kìí ṣe téèyàn kàn máa hán mú eléyìí ní sàlàfíà ò ìdúó lórí ìpasẹ̀ àwọn ẹni tó ti kọjá lọ bójìṣẹ́ lásàrà àsálàm ṣe júwe rẹ̀ kí a má bàa ṣìnà tọ́lọ́jìṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam ọ̀sọ̀ àsọ́lẹ̀ ó ní inna ummata qablakum tafarraqat ala اثنتين والسبعين إلى اثنتين والسبعين فرقة àwọn tí wọ́n ṣáájú yín nínú àwọn àjọ àwọn ẹlẹ́sìn àwọn tí wọ́n gba tírà wọ́n pín sí ọ̀nà lóríṣiríṣi méjì ó lé ní àádọ́rin seventy two sects ó kúlù hafi nar ilà wàhídà gbogbo wọn ni wọ́n tọ̀nà wò àyàfi ìjọ ṣoṣo nù wọn ìjọ tó tẹ̀lé pàṣẹ ànábì wọn yẹn ní bó ṣe gbé ẹ̀sìn wá sallallahu ala nabina wa alayhi reference yẹn lọ sí ọ̀dọ̀ ànábì Isa sallallahu ala nabina wa alayhi èyí ni wípé àwọn ọmọlẹ́yìn Isa tí wọ́n láwọn ń tẹ̀lé wọ́n pín sí ọ̀nà méjìdínní méjìlé ní àádọ́rin eléyìí ó pèlè tẹ̀lé ojúpọ̀nà tí ànábì Isa gbé wá sallallahu alaihi wa sallam tó yẹ pé kọ̀yẹ̀ lórí rẹ̀ ojúpọ̀nà tó dẹ̀ gbé wá tamhid ni introduction ni fún ntí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa ló fi jẹ́ pé àwọn tí wọ́n tẹ̀lé ojúpọ̀nà rẹ̀ bó ṣe mú wá wọn ìgbà tó jíṣẹ́ náà dé wọn ò ní ní choice wọ́n tẹ̀lé èyí tó bá ti jáde láyé inú wọn tó wà lórí ojú pọ̀nà wọn kó jíṣẹ́ náà sàásánlámù ó tó dé kò séwu fún un ṣùgbọ́n èyí tó bá ṣì wà láyé inú wọn tí ó tẹ̀lé ojú pọ̀nà tí òjíṣẹ́ náà sàásánlámù Muhammadu wa sàásánlá ó ti pàdánù ló fi sọ yí pé la yasma'u ahad min hadhihi yahudiyun aw nasraniyun thumma mata walam yu'min bima ursiltu إلا كان من أصحاب النار. nar ẹnìkan ò ní gbọ́ pé mi Muhammad jáde nínú ìjọ ọ̀gbẹ̀yìn olúwarẹ̀ jẹ́ yahudi ní tàbọ̀jẹ́ nasara kọ̀ wá gba ń tẹ́mi Muhammad mú wa sallallahu alaihi wasallam àyàfi pé yọ̀wọ̀ náà tó ti yé báyìí òjíṣẹ́ nasara sallam tó wá ṣèkìlọ̀ walladhi nafsu Muhammad biyadihi mo fi ọba tí ẹ̀mí mi Muhammad sallallahu alaihi wasallam ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra inna ummati àdìhì ìjọ tèmi gan ìjọ wọnú ìjọ mùsùlùmí la taftariqanna ila thalathin wa sab'ina farqatan wọ́n pín sí ọ̀nà yẹlẹyẹlẹ lọ́nà mẹ́tàléní àádọ́rin that is seventy three sects kulluha finnar gbogbo wọn ni wọ́n wọ̀ náà illa wahida àyàfi tí mo dúró lé lórí wá asáábí àtàwọn sàábé mi ó wá sọ wípé iyẹ́lì jẹ́máà àwọn níjọ ìjọ ọ̀la ọ̀ràn yẹn ni fún gbogbo mùsùlùmí ní gbogbo ìgbà tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ kó dúró lórí pé kí ni ọba adẹ́dà sọ lórí rẹ̀ bóòlù jíṣẹ́ lọ́sàásọ́là ń ṣe mú lò kí lálàyé táwọn sàábé mú wá lórí rẹ̀ ọ̀ràn yẹn ni fún gbogbo mùsùlùmí. Ibn Taymiyyah rahimahumullah kọ́ńtọ́rọ̀tù dáwà sàlàfíà ni bíríìjì dáwà ìpèpè sàlàfíà ó pèpè ní pèpè wípé ẹjẹ́ á padà sípìlẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni ọmọ kéwù rẹ̀ àgbà nínú àwọn àfáà àfáàfáà tó kọ́ Ibn Taymiyyah rahimahullah mẹ́tàwáṣe àníkéw oní Sheikh Abdul Qadir Jilani Sheikh Abdul Qadir Jilani kì í ṣe Qadiriyya tàgbọ́ lè yé ẹjẹ́ agbọ́ ilé yìí dáadáa sálàfínì sálàfínì lọ́yẹ́kútà ọba katira rẹ̀ ń sọ pé ọba adẹ́dá sí ní gbogbo bí o ó lékè ọlá lórí àlà àràṣì rẹ̀ ní sánmà lókè tá a bá ka àwọn positions rẹ̀ lórí issues tó jẹ́ positions rẹ̀ tó jẹ́ pé n tó sọ gangan ní tí èyí ṣe àsọtínilẹ́nu àtibọ̀ kò sí ń tọ́ yapa nínú tí sàlàfíà ń ké pè àti tó ń sọ ọ̀gọ̀rọ̀ ọ̀dá eléyìí mà àwọn aláhìí sọ. So tí wọn ò ní àjọ ní ọpọlọ gbogbo tí wọ́n bá rí ni wọ́n máa ń kà àwọn ni wọ́n máa ń sọ àrò àlọ́lù báwọn pé á ah, ó ń gá Ibn Taymiyyah àgàn Sufi ni Kàdìríyà ni ìsọkúsọ ni mathalan la'an àwọn àwọn àgbékalẹ̀ yìí tamwihat ni ìdá ọ̀rọ̀ rú mọ́ aláìmọ̀kan lójú kí wọ́n lè bá a fi dà báwọn ẹni bídíà náà ṣe dà torí tí wọ́n fẹ́ ṣe wọ́n ń wá wọ́n àwọn oníbàjẹ́ ni tí wọ́n ń wá ẹni kúnra pé àwọn ẹni wà ní gbogbo ọ̀rọ̀ báyẹn kọjọra wọn máa ń hú gbọ́ pé àwọn kan sọ bẹ́ẹ̀ bọ́tẹ́ eh, dájúdájú tẹ́ ẹ bá wo bí tọ́rọ̀ ní ti ń bọ̀ ẹ mọ̀ pé àwọn tí wọ́n ń sọ gan àwọn aláhesọ alámúlùmọ́là tó jẹ́ wípé kìí ṣe pé wọ́n ẹsẹ̀ wọ́n rinlẹ̀ lórí tí wọ́n ń sọ ni. jazakallah khairan. ibi tí ìpayà díẹ̀ wá wà gan nìyẹn. nípa ìpín ẹ̀kọ́ tí ẹ̀ ń kọ́ wa àti gbìyànjú tí ẹni káwọn lọ sí láàyè kọ̀ọ̀kan tó lọ́n fi wọ́n sí bóyá nu mọ́sálásí wọn káàkiri káàkiri nínú àwọn kéékèèké téèyàn ń gbọ́ téèyàn fi ń ṣàlàyé fún un. tó tọ́lọ́run ti ń jẹ́ kọ́rọ̀ yẹn ó máa ti kó ń yé wọn díẹ̀díẹ̀. bẹ́ẹ̀ni. tó wáá ṣe pé wọ́n ń gbọ́ àwọn jàǹkárì wọ̀nyí. bẹ́ẹ̀ni. yóò dàbí pé yẹn ti gbégbésẹ̀ bíi mẹ́wàá síwájú. bẹ́ẹ̀ni. ó tún wáá gbé bí ọgọ́rùn sẹ́yìn nígbà tí wọ́n bá tún dín. a máa rí nínú wọn tí wọ́n máa sọ pé eh, Sayyidina Abubakar Siddiq pípé Súfì ni olórí Súfì gangan ni torí pé kí ni wọ́n wo zuhudu rẹ̀ eyín ìsáfáyé rẹ̀ wọ́n wà á máa fi rinlẹ̀ wípé gangan ni tàṣáwù fún pèpè sí tí àwọn èèyàn ó jẹ́ kó yé wọn ni pé àsìmáwùlélẹ́yìí sẹ̀mẹ́tùmùhà má anzalallahu biha min sultan gbogbo àwọn okọ̀ yìí okọ̀ kan ṣoṣo tí ọba adẹ́dà sọ wá ó ní kíni muslim tọ́dẹ̀ dálé lórí quran sunna àti sísí àwọn ẹni rere tó ti kọjá lọ àwọn tí Allah subhanahu wa ta'ala sọ nípa wọn wípé as-sabiqun al-awwalun min al-muhajirin wal والذين tẹ̀bẹ̀ẹ́hùn بإحسان ìsánìn oní radiyallahu anhu wa radu anhu àwọn ẹni ire tí wọ́n ti kọjá lọ ní ti dáadáa yìí nínú àwọn muhajirun àwọn tí wọ́n bójì sanasa hasanan ṣe hijira wá sí Madina wala ansar àtàwọn ẹni ire ni tí wọ́n gba ẹ̀sìn láàyè nílùú Madina wàlẹ́dínà tẹ̀bẹ̀ẹ́hùn bí ìsánìn àtàwọn tí wọ́n tẹ̀lé pàṣẹ tí wọ́n ní ti dáadáa níbikíbi tí wọ́n bá wà ní anytime tí ìbá ṣe Allah subhanahu wa ta'ala ni radiyallahu anhu ọlọ́run ọba yọ́nú sí wọn wọ́rọ́dọ̀ àwọn náà yọ́nú sí ọba adẹ́dà ọlọ́run ọba dẹ̀ ti pèsè àlìjẹ́nà ẹlẹ́ fún wọn. ọwá ni wa man yushaqiqi rasula ẹni tó bá yapa sí ní tó jíṣẹ́ lásán bá nípasẹ̀ àwọn asabiquna al-awwalun ó ní wẹ̀tẹ́bì ghayra sabilil mu'minin ó wá tẹ̀lé pasẹ̀ tó yapa síta àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí a ní àti yọ́nú sí táwọn náà dẹ̀ yọ́nú sí tọba adẹ́dà yìí Allah subhanahu wa ta'ala sọ yìí pé nuwallihi ma tawalla ntọ́ bá gbélé ẹ̀rọ tọ́ yapa sí tiwọn yìí á dáadáa wọnúsílẹ̀hì jahannam á wà á jẹ́ ogúnlẹ̀ sí inú náà jahannam. eyín ni a fi gbọ́ ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàlàn tó ṣe láàlàyé wa wípé mọ̀nà amílà amẹ́lẹ̀ ẹni tọ́ ṣe iṣẹ́ kan tó ṣe nǹkan kan nínú ẹ̀sìn lẹ́sà aléhi amúrúnà tí èsì pé àwa la ní kó ṣe bẹ́ẹ̀ fọwọ́ rọ̀dù àádásẹ́ yẹn lù láyà ló fi jẹ́ wípé kéèyàn ṣiṣẹ́ rẹ̀ ò tí pé mo ṣe nǹkan o bí Quran ṣe sọ ni mo ṣe ti Quran ní akírun àwọn akírun mọ́lẹ̀ ọlọ́run ní tí gbàrún yẹn àfi tó bá tẹ̀lé bọ́lọ́run bá ṣe ní bójì sẹ́násà àṣìláàmù ṣe kírun pẹ̀lú àwọn àsìkò rẹ̀ pẹ̀lú àwọn nọ́mbà zero pẹ̀lú àwọn àsìkò rẹ̀ pẹ̀lú àwọn nọ́mbà zero torí pé tá a bá ṣe bá mi lòjíṣẹ́ lásán àṣàlàm ti sọ yí pé sọ́lù kàmàrọ̀ ètùmú ní òsọ́lì ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí mi tí mo kírun kò wá fi mọ́ báwọn ọlẹ́ lomi ó kírun yóò gba ìdá kan nínú mẹ́sàn-án mẹ́wàá láda ẹlòmí ó gba ìdá kan nínú mẹ́sàn-án ẹlòmí ìdá kan nínú mẹ́jọ ẹlòmí ìdá kan nínú méje ẹlòmí ìdá kan nínú. mẹ́fà ẹlòmíì ìdá márùn ẹlòmíì ìdá mẹ́rin ẹlòmíì gba nínú mẹ́ta ẹlòmíì gba bí irun bá ṣe jọ ti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa ni ó ṣe ní ládá sí so ti yé báyìí nísìn tí ì ṣe àmúlùmọ́là èèyàn lè mú nǹkan tiẹ̀ wá bá mú wá tí ẹ̀rí dẹ̀ pọ̀ nínú ìṣesí àwọn ẹni rere tó ti kọjá lọ mẹ́sẹ̀lẹ̀ ọ̀kan nínú àwọn sàbí gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé sẹ́yìn ó sin ó sin hamdala alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah sẹ́ẹ̀rí wà yìí pé tá a bá sin kí tá rí wà pé ká ṣe hamdulillah àbí bẹ́ẹ̀ kọ́ tá a bá ṣàṣàlátù ṣàbúrú la ṣe but sójìṣẹ́ náà sàásìlà mú wa bẹ́ẹ̀ sàbí tó wá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wá pè kíyèsí rẹ̀ sí hamdala ni wọ́n kọ́ wa o wọn ò tún pé ká tún fa sàlátù tìlẹ́dì nídìí bọ́ dáadáa ló ṣe ní sàábẹ́ ni Ibn Mas'ud radiyallahu anhu ló fi sọ yìí pé kam min muridil khair la yusibu àmọ́ ẹni tí ó fẹ́ dáadáa ṣe kò dẹ̀ ní rí dáadáa èyí ò ní kò ní gbára dáadáa torí pé ntí wọn ọ̀ràn lọ́tẹ̀ bàtì. ló fi jẹ́ pé iṣẹ́ ọgbọ́dọ̀ pé wọ̀ akhlasu wa aswab kọ́ jẹ́ pé a ṣe nítorí tọba adẹ́dà kó dẹ̀ tẹ̀lé ojú ọ̀nà bí òjíṣẹ́ lọ́sà sàásílà fi kọ́ àwọn sàbí rẹ̀ ìtẹ̀yàn fi gbọ́ yìí ni àwọn oníkóbokòbo wọ̀nra tọ́jẹ́ pé tí wọ́n gogò lé lórí kò sí ní wọ́n lè wọ́n mọ̀ wáyé pé kìí ṣe gbogbo kúlù ní kùlí àdàdà àbòdì lọ́ka a máa fi ọ̀rọ̀ ṣeré máa twist ọ̀rọ̀ òṣùwọ̀n téèyàn fi wọn nǹkan téèyàn fi wọn ṣe ara rẹ̀ ni wípé ṣé n tí mo ṣe yìí ṣọba tí àwọn ẹni rẹ̀ àkọ́kọ́ tá ń pè ní sálàfì sọ mu tí ọba ti bá mu ìṣekúṣe ni. Now. Jazakallah khairan. Wa antum. Ọlọ́run yẹ kẹ́ ẹgbẹ́ fún wa lórí. Àmúlò yìí dáadáa tẹ̀yìn. Ọlọ́run pé mò ń láyé lógun díẹ̀. Láà fadal. Bóyá kí n yá òwe kan lò ládùn àwọn Yorùbá wa. Náà ọdún bàbá. Náà. Wọ́n ní bàtí aláàánú jẹ́ ń jẹ ọ̀tá. Bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́ ló kù tó lóun ò ṣe ń jẹ fún ni. Kí ni àwa fẹ́ Now a lot of programs lẹ́ẹ̀ ni wọ́n wà lórí afẹ́fẹ́ káàkiri káàkiri tó ti pé látara àwọn ọmọ àyàtàjọ wà ládùúgbò àwọn tó ń gbélé yìí o. wọ́n wa ń fún yàn lọ́pọ̀lọpọ̀ ṣẹ́ẹ̀ṣe gan. bẹ́ẹ̀ni. èèyàn wa máa èèyàn wá lè rí kan pé à mọ gbọ́ yẹn ilé ni wọ́n máa gbọ́ kò wá sí kan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. mọ gbọ́ yẹn mọ ilé ni wọ́n máa gbọ́ kò sí bẹ́ẹ̀. naam. ẹ níjọ́ tí ẹ kó wa jọ níjọ́ tí ní dìímú bẹ́ẹ̀ naam. ti. akóyinjọ lórí kíni. lórí nìka ọmọ yín. naam Ọlọ́run ṣe kí. naam. kọlọn falibarika sí kúkọ. ẹ rí i pé ọmọ yàrá kan pè é sákèsí níjọ́ náà. naam. pé bọ́rọ̀ bá ń rújú bẹ́ẹ̀. tọrọ àwọn ọ̀rọ̀ kan máa ń wà tí máa ń rújú púpọ̀ a sì ń fẹ́ kó ṣe pé káàtì àwọn àfa àwọn sọ báyìí o kàlífà sheikh najimudin ti sọ nǹkan báyìí o tàbí nǹkan báyìí sọ báyìí o. sórí afẹ́fẹ́. ó lè mọ sórí afẹ́fẹ́. afẹ́fẹ́ ó ní kọ̀wá ìdú rẹ̀. alhamdulillah. afẹ́fẹ́ ní kọ̀wá ìdú rẹ̀ mathalan ọmọ ya wa amina muhammad kọ́nà ọba kọ́ba ṣe dáadáa fún ó pè á fún program kan role model ni ní Islam abẹ̀rẹ̀ sí sàlàyé nígbà ọ̀rọ̀ débi kan ní ẹ mọ̀ sọ̀rọ̀ bẹ̀ ọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ afẹ́fẹ́ kò sì dẹ̀ sí bàbá la eléyìí a lè kó jàǹkárí wọ̀ a lè kó kúò lórí àwọn èèyàn kí dẹ̀ ní tá a pé àkíyèsí àwọn ọmọ ẹ̀yà sí. Si Allah subhanahu wa ta'ala ó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana ìfẹ́ nínú ọ̀rọ̀ tọ́lọ́run bá fún ẹ̀dá ni tó jẹ́ pé látara níná rẹ̀ ó lè fi ṣe oríire ayé ń bí títí wọ ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà tí ó bá dẹ̀ síná yóò ṣiṣe látara pé kíni ó fẹ́ràn ẹnìkan ẹni tí èèyàn bá ti fẹ́ràn gbogbo ń tó bá ti ṣe gbogbo ń tó bá ti sọ èyàn ó ṣe kíni èyàn ó fẹ́ àrùn parun sẹ̀sì a rí inú àwọn ọmọ ẹ̀yà tó jẹ́ mùsùlùmí ìdí tí ṣòkòtò rẹ̀ fi ń sọfé òun nítorí pé Michael Jackson ṣòkòtò rẹ̀ ń sọfé tọ́ba kí ijó Michael Jackson tọ́ba kì mọ́lẹ̀ báyìí ò ní wo Michael Jackson gbàmọ́ ọ̀rọ̀ pé wéré tẹ́lẹ̀ ojú ti Michael lọ ọ̀dọ́ ni kì í wá sí ọkùnrin nìkan àtàwọn obìnrin náà bẹ́ẹ̀ tó jẹ́ yí pé gbogbo ìgbà tó bá ti bẹ̀rẹ̀ báyìí àtàwọn obìnrin àtàwọn ọkùnrin bí ìgbà tó yẹ pé wọ́n pe Michael Jackson padà ni wọ́n wàá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbogbo bí wọ́n wàá kún bákan wọ́n á ní kí rí sí mo ní kí lẹ̀ fẹ́ gbà ń bẹ́ẹ̀. kí la fẹ́ gbàǹbẹ̀ torí gẹ́gẹ́ bó ṣe sọ yẹn Yorùbá ní ọjà láyé àbí tàbí oko tọ́ ọ bá ná níbo láti lè gba èsì ọ̀run Allah subhanahu wa ta'ala wa inna dara al-akhira la hiya al-hayawan la ni al-hayatu al-haqiqiyya ọ̀run o ò ní gbé tòdodo. a ṣiṣẹ́ rẹ̀ ń bí ni mo wá ń bi wọ́n léèrè yìí pé gbogbo fífòjánlẹ̀ tẹ́ fòjánlẹ̀ yìí nìsín tààjú ìdíyàn ọ̀yẹ́jú wákàtí márùn-ún òfegè gbogbo ilé tẹ́ ẹ bá lágbára tẹ́ ẹ ha àríyìn ọmọ àyà very young boy kò ju bí ọmọ fifteen yẹn tó bá kí gbogbo orin Michael Jackson yẹn tó bá kì ọ báyìí ó gbàgbé Michael Jackson báwọn kò yí pé kí ni tó fi dà torí ọsà kù ọ dẹ̀ sàkáǹtì fún ọ̀dọ́ rẹ̀ o o ṣe lò ó ṣe ṣírò kí ni kóhùn ṣe ọgbẹ ọha Quran tán Eh, Sheikh Khalil al-Husari kìrá rẹ̀ tó jẹ́ ordinary haadi yẹn tó bá gbé kalẹ̀ báyìí tọ́mọ yìí bá ka Quran ó rò yìí pé bọ́yá Khalil al-Husari ní ka Quran bó ṣe ha Quran wọ́n á gbà níyànjú yìí pé ọmọ tọ́ ń gbogbo gbà torí Quran tètè máa bọ́ lọ́wọ́ yìí ní tó kọ́ ma yìí ọ̀nà gbogbo àwọn tí wọ́n ń sọ tí wọ́n ń sọ yìí fatia ọgọ̀ọ̀rọ̀ wọn yẹn jú mo fọ́ lọ́wọ́n bá búra tẹlifíṣàn èèyàn máa ra programs lórí rẹ̀ ni ṣó ti yé báyìí nìsín ọjà ni wọ́n ń polówó sí ọjà ànù ọ̀gọ̀rọ̀ wọn wípé òkè o àwọn ní program báyìí láti fi kó orí àwọn èèyàn only solution tẹ́lẹ̀ fáwọn èèyàn ni wípé nínú àwọn mọ̀sájìdì yẹn kẹ́ ẹ kọ́ wọn lẹ́sìn èyí tí ó kó wọn lọ ọmọ àyà tó béèrè question yẹn ń jọ yẹn níbi marriage mi ìfẹ́ fèsì ní kí n má bànújẹ́ torí pé ibi tá a wà òun gan fún tí bá fún lésì ní wípé tí Islam ní ká ṣe ní wanzir ashiratakal aqrabi ká kọ́kọ́ tún lè wá sí náà kìí ṣe gbogbo ìgbà láàmà jáde ìta ká wá sọ ìta lílọ diṣẹ́ ọ̀gọ̀rọ̀ wọn ìta ni wọ́n fi ṣe diṣẹ́ òun gan tí ń sọ̀rọ̀ bọ́ bá wọlé rẹ̀ ò ní rẹ́sìn bẹ̀ sọ yìí wọlẹ́lá tọ́ bá wọ inú ilé rẹ̀ ò ní rí ẹ̀sìn tí mo bá ní fún un lẹ́sìn ìjọ náà ọmọ pé mo fẹ́ bá ẹni tó bá ṣe ṣe nǹkan kò ní rẹ́sìn bẹ̀ látara yí pé kí ni wọ́n ti sọ tadi ilé iṣẹ́ gan inú ilé wọ́n ti ní àṣìṣe kí ni Yorùbá sọ wọ́n ní láti ilé láti barakalafi bá wá sọ fún yín pé ara ẹ̀ sọnù ilé lórí ń bí ilé ni adúpẹ́ lọ́dọ̀ ọba adẹ́dà kìí ṣe pé ìta gbogbo nǹkan ìta lára ká mójútó nù lé wa dáadáa ẹ̀kọ́ kan jáde síta lóòótọ́ láti kì í ta ń lọ yìí pé rárá o àìṣe báyìí àìṣe báyìí bọ̀dí tí wọ́n ní sọ ó ní wa hijara ara rẹ ìyàwó ọmọ àbí ara àkẹrẹ níbi gbogbo àwọn eléyìí ká ṣe torí lódodo wọ́n pa àfáwà àwọn àfọ́ orí tẹ́lì oríṣiríṣi olóògùn tó tọ́gọ̀ ọ̀rọ̀ wọn ò sí ẹ̀sìn ọ̀ǹgà kìí sẹ̀sìn ni wọ́n dúró tì wọn ò fódòdó tẹ̀lé àìní ìbàjẹ́ ni wọ́n tí wọ́n wọ́n ní kúnra tẹlifíṣàn ò lè yanjú rẹ̀ kò lè yanjú rẹ̀ àgbọ̀nkalẹ̀ ni àgbọ̀nkalẹ̀ ni kí a dá padà sínú masajidi gbogbo kí a ti nú rẹ̀ yanjú rẹ̀ inú masajidi yanjú rẹ̀ pé rárá sọrí nǹkan báyìí tẹ́ gbọ́ kò rí bẹ́ẹ̀ báyìí báyìí báyìí báyìí àwọn tíra dẹ́wà ó fi jẹ́ yí pé nínú àwọn masajidi wa àwọn tíra pọ̀ tó yẹ wà ń bẹ̀ yàtọ̀ sí Quran alhamdulillah àwọn translated Ibn Kathir ti wà nísìn àwọn tí wọ́n bá lè kàlá arúbáwá Majmu' Fatawa Ibn Taymiyyah àwọn ti wà tí wọ́n lè gbé síbẹ̀ tí ó fi yé àwọn èèyàn Ibn Taymiyyah múnsífù objective person tó o bá mú ọ̀rọ̀ wá kọ̀ọ̀kan ní ìdánù yóò yẹ̀ wò dáadáa náà pé ó ké o Súfí àwọn tí wọ́n mú wá ní tí wọ́n gbà lérò ní tí wọ́n gbà lérò ní tí wọ́n gbà lérò ní ṣùgbọ́n àyà ọ̀gọ̀rọ̀ wọn fẹ́ tún ojú ọmọ rẹ̀ ṣe kí ló ó ti kààbọ̀ ó kúkú fọtán pé kò rí bẹ́ẹ̀ ojú ọ̀nà tá a gbà rí ní tá à ń fẹ́ yìí ṣe òní ká tẹ̀lé ọlọ́run bá ṣe fi ránjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam gbogbo tí ń pè àkíyèsí sínú but àwọn ò ní ṣèyùn wọ́n ṣe bí Yahud kí ni wọ́n ṣe wọ́n dáwọ́ bo ibi tí kò bá fẹ́fọ̀ wọn yẹn ibi tó bá ṣe bí ẹn ṣe bí ẹn pé wọ́n fẹ́ jọ tiwọn ò ní wọ́n máa kà síta bọ́rọ̀ ṣe rí gangan ló fi jẹ́ pé ó nílò láti jáde síta lóòótọ́ láti pèpè bọ̀dì kìí ṣe ta nìkan láwà àtẹ́bàtì ẹ̀kọ́ ọkọ̀ ẹ̀kọ́ kan láàmà jáde síta masajidi wa a máa jẹ́ pé kọ́yanjú gbogbo àwọn àsọkúsọ táwọn èèyàn ń sọ yìí a gbàjọ a máa fàjọjọ àwọn kóbokòbo nù rẹ̀ a máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ó pàtàkì. ẹ̀rọ̀kọ̀lọ̀ ìbéèrè mi wà yìí o. naam tamhid lele. ẹ̀rọ̀kọ̀ yẹn bínú. naam ní àrọ̀wọ̀ àwọn tí ẹ ti bá wa sọ sẹ́yìn bóyá látara ìgbọ́yé tó àwọn ọmọ ìyàwó obìnrin wọn ní àwọn gbọ́ pé táwọn bá ti ń fọmọ lọ́yàn àwọn ti ṣe fídíà náà nù. àmì ìgbọ́rí. irú ǹjẹ́ dáàmú náà ni mo sọ pé látara ìgbọ́yé tó. àìgbọ́yé tó náà. irú ròrí báyìí ti wà lọ́pọ̀lọ́ àwọn kan fún wọn fún àwọn díẹ̀ sẹ́yìn. gbàtàgbọ́ yìí wá wà gangan tí wọ́n ṣe fídíà ni kódà wọn ọmọ ya wa sọ fún wa clearly níjọ́ tí ẹ̀ tètè dé yẹn pé ọkọ gan ọkọ ní ó dá ìyàwó ti ṣe báyìí ọkọ ó bá ṣe o Bẹẹni bẹẹni fún ọkọ torí wípé tí fi ń pé a. àwọn ọmọ wọn fọkàn sí lókè nǹkan kan mọ ìyàwó rẹ̀ ó wà ní halkọ̀ tó dé tó ní kí n lẹ kí n lọ gbọ́ ní halkọ̀ obìnrin létí ó lè sọ pé ntẹ́yìn náà gbọ́ ní síbẹ̀yìn náà wà ń rárá jẹ́ àjọjọ ìyẹ̀wò síra wọn ń tèmi gbọ́ yìí àti tí wọn tẹ̀síwájú láwọn ọdún díẹ̀ sẹ́yìn. náà nísìnyí báyìí ọ̀rọ̀ wa yìí. náà Fidi ti wá pọ̀ rẹpẹtẹ tẹ́yìn ó ṣe tọdún yìí wà ń bẹ̀ àwọn ọdún tó ti wà sẹ́yìn náà ti wà ń bẹ̀ kó o láti gbégbà sàmú àlékún. Hmm. bó bá ṣe rọrùn sí èèyàn máa mú díẹ̀ díẹ̀ bó ṣe rọrùn sí èèyàn máa mú díẹ̀ díẹ̀ tí ó bá wá jẹ́ pé ó fẹ́ nira kó pariwo síta àwọn tí wọ́n ó fi owó ràn lọ́wọ́ láti fi ṣe oúnjẹ fídíà. Now. Assalamu hmm. hmm. alaikum warahmatullahi Wa alaikum ẹjọ́ sà nǹkan kan ṣẹlẹ̀ sí mi ní ọjọ́ tá máa wẹ̀ sà. naam. ní around time sahu. bẹ́ẹ̀ni. actually before then mo ti máa ń gbọ́ voices máa ń gbọ́ ohùn. ok. but tọ́jọ́ yẹn wá yàtọ̀. naam. so mo kàn bẹ̀rẹ̀ sí gbọ́ voice pé tó bá ti jẹ sàárì tán ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ dónú ilé a máa wá pa ẹ́ síbẹ̀. mo ń gbọ́ voice yẹn continuously but mo ń wave aside. bẹ́ẹ̀ni. but ìgbà tó ti fẹ́ pọ̀ jù ìgbà tó ti fẹ́ pọ̀ jù mú wá sáré mú mi ìgbà tí wà ní time sahur. rárá kìí somi ló mú ọ ṣàlùwàlá ni ó múná fúláwà tó ti yé báyìí èèyàn hmm. lè gbọ́ voice voice yìí lè jẹ́ hamazatu shayatin àwọn eh, wíwíwíwíwí àṣetán láti dojú ọ̀rọ̀ mọ́yàn lọ́wọ́ láti kóró ròyìn bọ́ọ̀. láti mọ́jọ ọrọ kan sí mi ọ̀pọ̀sibò tó o ọ ń bẹ̀rù riboribo ma ààrẹ jírí boríbo má bẹ̀rù ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala so ti yé báyìí tó bá yí pé ọ̀nà míì ń bẹ fi pírọ́blẹ́mù ẹ̀dá yàtọ̀ sí náà sàásìlà mú wa kò ní òun ló pin ànábì kò sọ́nà míì mọ́ lọ́lọ́run bá fi sọ pé man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu ẹni tó bá gbélé ayé sí nǹkan míì yàtọ̀ sí tí ó ń jẹ́ islam ìlànà islam o ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ̀ wa huwa fil akhirati min al-khasirin ọ̀rọ̀ rẹ̀ ó dojú láyé ń bí yọ́dẹ̀ pàdánù jọ gbẹ̀ndẹ̀ alkiyama ló fi jẹ́ pé ọkọ̀ kí ni islam sọ lórí rẹ̀ ó lọ sí ní àṣẹ ó lè lálàá ó lè má ṣe ròyìnròyìn tọba ti ń pọ̀ jù kúlà ọ̀dọ̀ bẹ̀rẹ̀ falọ̀ àti kula ọzọ bẹ̀rẹ̀ nàásì máa kà lera lera léra lọ. Hmm. náà ọjọ́ tí mo sọ yìí mo bẹ̀rù sá. má so nǹkan tí mo wá ṣe ni pé tọba ti bẹ̀rù tọba ti bẹ̀rù ṣìṣe ṣùgbọ́n ti bẹ̀rù pé Allah ọ̀kan ni ó ọmọ tó ń ọgbọ́n tó ń sọ orí tó ń kó kó ọyọ nínú tó wà nù rẹ̀ bó o ló ṣe wá pè é tí ó fi wá tí ó fi dá sí zikrullah ìrántí rẹ̀ ẹ má kọ́ ṣàlùwàlà kò múná fúláwà tàbí kọ́ máa ṣe àwọn àkàrà kan a'udhu billahi minash shaitani rajim subhanallah walhamdulillah ولا ilaha illallah allahu akbar la hawla wala quwwata illa billahi al-ali al-azim la ilaha illallah wahdahu la sharika lahu

sórí ètò fi ṣéun wà tún gbalada àyàn mọ́ opportunity fún ọ ni láti gbalada má disturb ara rẹ má jẹ́ kó tí ọ ríboríbo. ní ọjọ́ tí mo máa ń sọ yìí ó rílì wọ̀ mí lára so hmm. nǹkan tí mo máa ń ṣe ní omi tí mo ní mo ní pé hmm. láti fi gba àwẹ̀ bọ̀ mo sá kúrò nílé ọjọ́ tí mo ń sọ yìí eh. mo sá. bọ̀dé tí wàá wò ní wípé ṣé wọ́n wá rí ọ padì sí mi ò tí bèrè bèrè mo fẹ́ bèrè gangan sa. ẹ mọ mọ àmọ pé tẹmí hid ni ṣé wọn rí ọkọ àdìsín ní tí ó wàá fi ọlọ́kàn balẹ̀ ni pé ṣebí mi náà ni tìmí ti kú tó ti yé ṣe bóun gbóhùn ni ṣé o ti rí nǹkan kan ọ̀kà àwọn kan rí nǹkan ó ń rí lóòótọ́ àwọn tẹ́lẹ̀ wà lágbègbè rẹ̀ lè mọ̀ rí. so lọ́jọ́ ẹ̀ mọ́ á kúrò lé eh. káàkiri ohun yá máa sọ pé wọ́n ti fẹ́ pẹ́ wọ́n ti ń bọ̀ wọ́n ti ń bọ̀ eh. mo lè wọ́ mi ìdè amóhùn kan kúrò nílọ́jọ́ yẹn. amọ̀ zá ti ṣe àtẹ̀yìn. àwọn uh, crackling ṣe pàánù eh, ẹni tí ò bá ṣe ní ọmọ òkú bá kíná ó lè ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sí àwọn sàbí ara àwọn sàbí tó ṣẹlẹ̀ sí <clears throat> so àwọn tí wọ́n yẹ kí wọ́n dájú lẹ́nu ẹ̀dánù nínú lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọba sọlọ́lá ànábì ọlọ́run àlẹ́yìn so kí ni fi sóòfù ẹ̀ èyí ni sàlàfíà kì wá sí tọ́ àmọ́ kókó sárí tọ́ àmọ́ sárí fún àmọ́ bu gbẹ́rẹ́ kan bu kan na ìbéèrè tí mo fẹ́ béèrè. àwọn oníṣègùn àfáà sọ pé kọ́ wa àwọn ní ntàwọ́fà kákákákáká àwọn oríṣi ntàwọ́fà ọ yẹ pé kọjọ àlùjànnú kọjọ kan náà ni so ti yẹ báyìí nìsín but ọ̀nà tó gbà sí ọ̀nà tó rọrùn jù la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa ala kulli shay'in qadir tàbí la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. tọ́ba wà ń tọ́sí bí tó ṣàlùwàlá kó múnáfíláwọ̀. na ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́jọ́ yẹn mo kàn ń sá káàkiri gbogbo àlímọ̀ṣọ́ yìí. kí ló ń lé ọ. <laughs> kí ló ń lé ọ. mo kàn ń sá káàkiri nǹkan tí mo fẹ́ béèrè gan mi ti sá. mọ́ṣáláṣí bá sá sí. ṣé o lè ka Quran. ọkàn mú pé Ramadan ni ọkàn mú gàgà kí sọ̀rọ̀ eré o ẹni o but olóògùn kankan ju sádi ọlọ́run ọba lọ tọ́ ọba lọ sàlọ di ẹnìkankan n ti ń bá fínra ó ju tiẹ̀ lọ bọ̀dí ọ̀wá fi tiẹ̀ ṣe gàgà yọ láti rí ipò rẹ̀ ọlẹgbẹ Quran tọọ bá lè kà tọọ bá lè kà lórí mú gàgà kan bá Suratul Baqara juzul awwal fìyẹn náfìlà níwọ̀n bá bọ́ wá sílẹ̀ yẹn máa ṣe bẹ́ẹ̀ repeatedly ìgbà tó o bá fi ṣe báwọn kó tó di ọ̀sẹ̀ kan délẹ̀ wọ kíní kan wà fún ẹ ó pè kíní ìgboyà ìgboyà ó ní ìgboyà ó dẹ́ pàtàkì fún ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe sí. now ní ọjọ́ yẹn kọ́sìtì fẹ́ bèrè gangan pa àwẹ̀ ni ọjọ́ yẹn mi ò jẹ́ ní ti trout. bẹ́ẹ̀ni bọ́tò ti ta ní àwẹ̀ láti sàrè. bẹ́ẹ̀ni so all along ibi kan mo kàn ti rí kí omi kan ní àárín ìyọwọ́ rẹ̀ bí ara mi mọ time gan because mi lago lọ́wọ́ mi lówó lọ́wọ́ mo ṣáà mu omi nu kẹ̀yẹ́ mi ìtàn bóyá mo ń gbà mí gbàwẹ̀ mo wọlé padà ní exactly twenty four hours lẹ́yìn tí mo ti kúrò. twelve hours. twenty four hours. Nah. bí around after five. láàárọ̀. mo kúrò exactly that time ni mo ń jẹ́ kejì mo ṣe padà wọlé. ni mo ṣe dá ìpadà tí ọkọ mi kan lọlé. kọ́ ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ni pé omi tí mo mu yẹn ṣé àwẹ̀ ọjọ́ yẹn ṣé mo ní àbí mi ní. tó jẹ́ pé ìgbà omi ló fi ṣe sàárì ló ń sọ ó wá mú mi létà ìgbà tó mú mi síhun ségbà túnú ni àbí kẹ́nu tó tú ọ̀làwọ̀ ẹjọ́ yẹn ẹ̀tẹ́ àti ẹ̀kọ́ gbàwẹ̀ mí létà. العبادة بيقين jazakum ala khair. wọ́n tó fún jazakum ala khair. bí èsì fẹ́ bìrì ni pé ṣé obìnrin tó bá ń ṣe haid lọ́wọ́ ṣe ó lè gbá Quran mu bẹ́ẹ̀ni pẹ̀lú hadith tó wá pé láyé musul Quran ilà tọ́hìr àti pé mi wàá mọ ṣé hadith yẹn bí hadith yẹn ó wà sọ́kè àbí. mursal ni sahih mursal but ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ jùmùhúrù àwọn àfa ètò pọ̀nà àfa ni obìnrin tí ọba ń ṣe haid pé kò lè gbé Quran bọ̀dá nínú àwọn àfa jẹ́ pé ọ̀rọ̀ yẹn ò lẹ́rìí now but n tó dáa jù ni wípé ẹni tí ó bá gbé koran kó lálọ́ àlà ẹni tó wà nù haid ó lè gbé koran. bí fẹ́ bìrì pé tí ẹni tó bá ń ṣe haid dájú pé kí o fi àwẹ́lẹ̀ ó ní ó wà nínú ẹ̀sìn náà wúrẹ́ níbẹ̀ ṣé ó lè ṣe fídíà àbí àgbà àwọn yẹn gbẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀dọ́ kò sí fídíà yọgbà àwẹ̀ tó dín yẹn. Hmm. jazakumullahu khairan. salaam alaikum ustaz. wa uh, question ti mi ni pé nínú mosque wa kankan lọ ń bẹ̀ wọ́n ní after tó bá kí ṣáìtì tá mú tarawí wa so imam máa béèrè pé ẹ̀ta ló fẹ́ gba wáàsí lé ní gbáwàsí sí gbáṣà o bọ̀ àdẹ́rẹ́ ìbílẹ̀ tó bá láwọn gbáwàsí tántán sọ kọ́tàkọ́tàntán sọ tán tó wá bẹ̀rẹ̀ sí ní sọ pé àwọn ń ṣàdúrà àwọn èèyàn fowó lẹ̀ so èmi máa excuse wọn máa kúrò ń bẹ̀ bọ̀ later on imam wa bí mi lè rí pé àáfà kí ló dé tẹ̀yìn ò dúró lẹ́yìn tá a kí tarawí tẹ̀ta ń ṣe wáàsí èmi wá sọ pé èmi ò tí ì rí ẹ̀rí fún un pé bẹ́ẹ̀ màá bí àwọn aṣáájú alẹ́ ìlú bẹ́ẹ̀ ó tọ̀nà kí wọ́n máa ṣerú nǹkan bẹ́ẹ̀. ọ tẹ̀nà pé èyàn ṣe kínní. pé àwọn ń ṣe wáàsì so after tó máa ṣe wáàsì náà mo discover wá pé tó máa fi kánlẹ̀ ni pé fati asalatu fati so ogbóró tó máa ṣe yẹn kò fi bẹ́ẹ̀ tèmi lọ́rùn so màá ní máa béèrè pé bẹ́ẹ̀. bá advice rẹ pé kò dúró àwọn tí o bá rí wípé ó rújú kó lísì ẹlẹ̀ kọ́ wá bí ẹ́ léèrè pé kí ẹ mẹ́rin wá láti bí bẹ́ẹ̀ ó pè àkíyèsí àwọn èèyàn sí nǹkan títí mo fi sọ yẹn ni wípé nǹkan thirty years ago wọ́n máa ń ṣe bí kan náà wà ní àwọn sọ yìí pé rárá ká lọ dá tiwálẹ̀ àní rárá tá bá dá tiwálẹ̀ wọ́n lẹ̀ wá wọ́n fowó kọ̀ọ̀kan wọ́n dẹ̀ dètè mọ́ wa látara bẹ́ẹ̀ wọ́n lè ṣe wá ní ṣùtà wọ́n padà ṣẹlẹ̀ sáwọn nǹkan tí wọ́n lọ dá bẹ́ẹ̀ táwa sọ ni wípé anything tí wọ́n bá ń ṣe nínú mọ́ṣáláṣí à ń jọ ń bá wọn ṣe ni but a sọ pé kí wọ́n mẹ́rìí wá tí wọn ò bá rẹ́rìí mi wá sọ pé àwa mú ẹ̀rí báyìí wá níbẹ̀ nù tíra báyìí kí wọ́n jẹ́ lọ ká lọ sọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ń bẹ nílùú ká lọ chẹ́kẹ̀ àkírán ní tó ṣẹlẹ̀ ní wípé tí àti ṣáájú ó ń di wàhálà fún wọn tí a bá ti fẹ́ sọ̀rọ̀ wọ́n máa wò yán yàn wọ́n wá ń fún àwọn ọmọ ẹ̀yà ní ọ̀rọ̀ sọ ọ ìṣẹ́ṣẹ́ bẹ̀rẹ̀ nù àwọn ọmọ ẹ̀yà gan á advice wọn pé wọ́n ti fún yín lọ́rọ̀ sọ o ẹ lọ wá ẹ̀rí ìmọ̀ gbogbo dẹ́n ṣe yí o ẹ ṣe nítorí àti ojú rẹ ọba adẹ́dá nìkan ni o condition tí wọ́n bára wọn yìí ẹ̀yin náà lè bára yín sọ condition tó burú jù bẹ́ẹ̀ lọ ká pè wọ́n nítorí tọba adẹ́dà kí wá ṣe nìkan tá a bá ní lecture láti ṣe ọ̀kan nínú àwọn àfáà ńlá á pè wọ́n wọ́n dẹ̀ wá pé ah, àwọn ọ̀dọ́ yìí wọ́n fẹ́ ṣẹ̀sìn but nínú àwọn ọmọ ẹ̀yẹ́ ò ti ṣe research lórí issue yẹn tó lágbára ẹnì kó dò bíi moderator tí nínú àwọn afá ibà sọ̀rọ̀ tà bàbá wa ẹ̀ sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ báyìí àwọn kan mú ẹ̀rí kan wá tọ́sọ báyìí tọ́sọ báyìí tọ́sọ báyìí wọ́n dẹ̀ kó àwọn hadith àtàrà sọ̀rọ̀ gbogbo wọn báwọn kú kalẹ̀ kí lè rí ṣe sọ̀sì kí lè rí sọ̀sì. Hmm? alhamdulillah ọ̀gọ̀rọ̀ wọn àgbàlagbà ni wọ́n sọ pé hmm? ọ̀rọ̀ ọ̀hún ó fẹ́ rújú fáwọn náà kẹ́ńjẹ́ káwọn náà lọ yẹ̀wò next meeting táwọn bá ní ká tún sọ̀rọ̀ rẹ̀ ẹni tó tún ṣe research mi tó jẹ́ bí moderator yóò tún wá fi kún yóò fi kún wọn torí pé àwọn àfáà kan sọ báyìí wọn sọ báyìí wọn sọ wọn lè mẹ́rin wá wọn lè bá bá wọn mẹ́rin wá báyìí o àkírá ó dé jọk ní gbangba olórí gbogbo àwọn oníwàásí ọ pé ah ẹ̀yin ọmọ yìí ẹ ṣàdúrà fún mi wípé tó bá jẹ́ yí pé àwa náà ríru opportunity báyìí láti pilẹ̀ ni àwùjọ ò ní rí bó ṣe rí wọ́n láàyè ọ̀sọ̀ bẹ́ẹ̀ kọ́ lóun fọ̀rùn kan wọ́n ti jáde láyé nìsín so àṣẹ ntí mo kàn fẹ́ ayẹ kò sí tọ́dọ̀ bá ti ń rí wípé òun rí nǹkan lẹ́rìí tó ń rinlẹ̀ tí ò bá ṣọ́ra ìjẹ́ ọ̀dọ́ ó lè jẹ́ kó ṣe rìá ṣe á rí mi pé yes èmi náà ti ní èmi náà wà ń bẹ̀ tó dẹ̀ lè kó bóun náà tó ti yé báyìí nísìn ká má ṣe ní ṣe wípé bóyá a fẹ́ gbapò lọ́wọ́ wọn tá bá fẹ́ gbà kí ló fẹ́ fi ṣe tó ti yé báyìí nísìn àkíyèsí wọn sí àkíyèsí ẹ sọ báyìí ẹ̀rí báyìí ńkọ́ ẹ̀rí báyìí ńkọ́ ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ó lè gbà torí ibi tí wọ́n fi sí so ti yé báyìí nísìn but wọ́n mọ̀ pé position míì náà wà pẹ̀lẹ́ rí tó yẹ pé ńgbọ̀ bá yá yóò kó sun wọn lọ́kàn arínú àwọn ọmọ yà gbogbo àwọn ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ wọn ọ̀ràn tí ò ṣe kí ni ọmọ ìyá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ló fẹ́ sọ fún tí ó fi yé ọsàfún ní tíra Ibn Qayyim Jawziya àdáhù wàdáwà ó gbélé lọ pé ah mo ní kí n fún iṣẹ́ adíyá fún yìí ni ńlá fáàyàn kà fi di sálàfí torí pọ́ùn nímọ̀ sàlàfíà rẹ̀ ó ní túmọ̀ ju ẹni tí nǹkan ṣe ń ti sáàbù lọ di sàlàfíà láìnímọ̀ lọ torí tí máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ó dẹ̀ tún lọ́jọ́ lórí bí ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ní fi ẹ̀rí tẹ̀ ní máwọn àkàrò wa ní ṣe gbogbo ẹ̀ débi pé nínú àwọn àfa àgbègbè ń sọ pé ah, àwọn ọ̀dọ́ ti kó bá ọmọkùnrin wọ́n lè fún wọn lésì pé wọ́n láì wọn kó bá wọn ọlọ́run fi wọ́n ta òjì ní tí ń tí ń bẹ́ ń lẹ̀ òun ni wọ́n pa kéésì òun sí Allah subhanahu wa ta'ala dẹ̀ fi ṣe sábàbí dáadáa so ká má bá a ṣe fẹ́ correct yẹn torí tí wọ́n bá dìde lọ ọ̀gọ̀rọ̀ wọn lè wà mẹ́ẹ̀ tí wọ́n ní mọ̀ jù ẹ lọ wọ́n mọ̀ wò pé ìgbéraga ló ń ṣe tí wọ́n bá ti lẹ̀ ọ́ pẹ̀lú ìgbéraga ò ní rí nǹkan kan wí mọ́ nítorí wọ́n bá fẹ́ sọ ò ní wúlò mọ́ táwọn ìgbéraga ní ìdálàmù nǹkan kan tàbí alákatakítí tàbí alákatakítí ni wàhálà ti dé now so ọgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ now and. Assalamu alaikum. Alaikum salaam ọkọ ìyàwó. Uh, kọ́nà jẹ́ kárí ń pẹ́ lórí dáadáa. Ah, àmì àti wọ́n náà. Uh, ìbéèrè mi lórí fídíà inú mẹ́ṣẹ́. naam. naam ká níbi a ṣe ń gbọ́ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. a ti gbọ́ rí pé n ta kò ní fídíà owó ni ká wòye tí ó máa yó wa. naam ká fi fún ẹni yẹn. naam. naam ká rò pé níwèé ni ìsìn tó bá di. tí wọ́n bá wá sọ bẹ́ẹ̀ yóò bí wọ́n léèrè oúnjẹ o ẹ̀bà àbí ìrẹsì àbí iyán àbí iṣu àbí búrẹ́dì àtẹ̀yìn. naam àbí. níwèé ni ti Ramadan máa di sixteen ni. naam ti sixteen lé ní. ní ìrọ̀lẹ́ inshallah. iná ìlà ìrìn ìlẹ̀ rẹ̀ jọ. naam tí abárẹ́ni tí ó ti san fìdíà. bẹ́ẹ̀ ṣé a máa pè yan bíi fifteen àbí sixteen jọ àbí báwo la ṣe fẹ́ san. naam ní ti oúnjẹ. afẹ́sẹ̀ fídíà nìsín ọlọ́run wa mọ́ wa ọwọ́ itris ọ̀rá páàkì oúnjẹ thirty well bóyá torí bó ṣe jẹ́ ó pé yes wọ́n náà fẹ́ kọ́ halẹ̀ ọ̀rá fi kí ẹ̀bà wọ́tà sí tàbí juice nǹkan kan ọ̀fẹ́ lo ọ̀fẹ́ lo pure water. ọ̀hún pé bó bá ṣe kì sí bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe kí fún ọ náà sí. ọ̀hún àwa masjid wọ́n fẹ́ ṣìnú àwọn èèyàn thirty wọ́n dẹ̀ pín fún wọn wọ́n jẹ́ lájẹyó ó ti ṣe fídíà Ramadan kan. lẹ́ẹ̀kan. lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni èèyàn ni wọ́n ní ká bọ́ ẹnìkan ló ń jẹ ẹ̀kan. so tọ́lá yẹ pé well kò kò ṣeé ṣe báyẹn ọ̀wá ni ok orí fifteen tàbí ten ní ìṣinú yìí ten ní sáà rèé ó di twenty nìyẹn àárọ̀ ọjọ́ kejì náà ó five ní sáré five ní ìṣínú ó di thirty kò ti bọ́ ọlọ́run ọba ọ̀fẹ́ kò í sì nira. ọlọ́run jẹ́ arin pẹ́ lórí dáadáa sàn. àmì àti ọ̀dà. ìbéèrè mi ni pé lórí obìnrin tó ti lọ́kọ rí tàbí kí ọkọ ẹ̀ kó papòdà ṣé òpó tí ó bá fẹ́ ní ọkọ mi ṣé bí a ṣe máa lọ fẹ́ wọn pẹ̀lú ìyọ̀ǹda àwọn ará ilé wọn yẹn náà bẹ́ẹ̀ náà ṣe máa fẹ́ àwọn ẹbẹ̀ yẹn náà padà pẹ̀lú ìdíni wòlíì rẹ̀ náà ni but òun lọ́rọ̀ oníṣe ó ní ó lẹ́ tó mọ̀ pé tọ́bì kan wò rí so ó lè yàn ẹni báyìí mo fẹ́ fẹ́ ẹni báyìí mo fẹ́ fẹ́. asalaamu alaykum jazakumullahu khairan mo ní ó ní sè ó lọ́rọ̀ tẹ sọ ó lè máa bẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ púpọ̀ pé ìyẹn ni pé bí a ti wà lè bá ní ìyẹn báyìí ó lè nílò ìyẹn báyìí mo fẹ́ ṣé ìkẹtẹ ìgbàlérò ní sàn jazakumullahu torí pé ó ti tọ́bì kan wò rí ó rẹ lẹ́sìn ó lẹ́sìn ó níwà ṣùgbọ́n iṣu ọ̀pọ̀lọwọ́ rẹ̀ wòlíì rẹ̀ dẹ̀ sọ pé ara ẹni tó ní sùlọ́wọ́ ló ń fẹ́ kọ́ fẹ́ ẹlẹ́yìn dẹ̀ lè má lẹ́sìn ó lè má níwà but Rashida sani ọmọbìnrin ó ó mọ tó ń fẹ́ adáwọ̀ tí wòlíì rẹ̀ bá fẹ́ sọ pé rárá òun ọ̀gbà àá òun náà sọ pé èmi náà ọ̀gbà so tọrọ bá fẹ́ di kínní kọlọ sí panel kọlọ sí ṣẹra panel kí wọn kí wọn má rí rẹ out wọ́n gba àṣẹun lọ́wọ́ wòlíì rẹ̀ wọ́n ó ṣe àṣejú aṣojú ọba adẹ́dà àtòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam lórí ọ̀rọ̀ náà wọ́n ti wòlíì rẹ̀ sẹ́gbẹ̀ kan now. asalaamualeykum sir. wa aleykum salaam. sir please I need your advice and ah. directives sir. okay. Presently, directives no but the advice yes. all right sir. okay. Presently I'm having some challenges. okay. Uh, I find it difficult to forgive a brother, okay. a Muslim, just because of what he did to me. Okay. Uh, though he went around reporting me, he maltreated me and chased me out of his house. Okay. So he went around reporting me, telling people what I did not do. Yes. So along the line, people called me and asked me what actually happened. So they discovered that it was the reversal of what he told them. Mm. So, and after they discover that it's a reversal of what he told them, yes, did they go back to him to confront him on that in order to save him too? They did, according to the elders and, of the family. And was he sober? Yes, but he was still. He was, he was sober, but you found it very difficult to forgive. Yes, sir. But very easy. Okay. Do you know how easy it's going to be? All right. When you think of the reward, okay. you will get from forgiving him. Okay. You will now make a choice whether you want that reward or to stay harboring that ill feeling with that reward. And a sensible person will prefer something that is rewarding. Allah subhanahu wa ta'ala says, وَالْكَاظِمِينَ الْغَيْظِ huh? وَالْعَافِينَ anil nas." And he says, who in the end, يُحِبْ al-muhsinin. So, جزاكم الله خير. Now, because let me give an instance. Uh, a personality, one of the companions of the Prophet ﷺ, while the companions were in the congregation with the Prophet Sallallahu Alaihi Wasallam, the Prophet Sallallahu Alaihi Wasallam said, someone of Jannah, one of the inheritance of Jannah, one of the dwellers of Jannah, we come from this side now. One of the companions came out. That incident was repeated not less than twice, about three times in another tradition. Abdullah ibn Umar, anhu, because this is a very good lesson. The Prophet ﷺ described this person as one of the dwellers of Jannah, Abdullah ibn Umar wanted to know what must have been his qualification for this. So there was an issue at home and he decided not to sleep at home. He slept with this person. Other than him waking up in the night and doing the normal dhikr, subhanallah walhamdulillah wala ilaha illallah allah akbar wala hawla wala quwwata illa billah astaghfirullah that he used to do whenever he turned round he never saw him doing anything spectacular of ibadah when it was close to fajr this companion got up and observed some few nawafi lightly not not spectacular as such Abdullah ibn Umar could not bear it any longer before he, he finished, when he finished and he was getting ready for Fajr, he said, look, what, what is so special about your, what do you do specially that makes you handy?" He said something. He said, whenever I'm about to sleep, I don't harbor any ill feeling against any Muslim person. I hold it in my mind that whosoever has offended me, that we make him hand the punishment of Allah subhanahu wa ta'ala. Oh Allah, I have, I have forgiven such a person. Abdullah ibn Umar said, no wonder. This is it. Sheikh al-Islam ibn Taymiyyah, rahimahullah matawasa. He was one of the most persecuted scholars on first those who his persecutors were persecuting him of on truth that he upheld. They had no basis whatsoever for the imprisonment he gave, they gave him. They, they subjected him to and the persecution. But he always asked for forgiveness for every person. He prayed that his persecutors should not be punished by Allah subhanahu wa ta'ala. That may Allah grant them you know, mercy and let them see the truth. You know, and alhamdulillah, look, as much as people tried then to cover up his teachings and his work, there's no doubt that his work is the basis of the Da'at Salafiyah now. This is this work, and in hereafter, inshallah al kareem he will be with the righteous one, and may Allah make us one of them. Inshallah. So this is the the reward you should think of, not the pain itself. It is the reward you should think of, uh, so that you move about very free, my free-minded, and uh, expecting mahmoud reward from Almighty Allah Subhanahu wa Taala. Most especially this month, the benefit of this month. Forgive him. Tell you can even call him. I'm pained by you what you did to me, but I've forgiven you. Don't worry. Call him and tell him to give him happiness. You know, apart from the fact that you gain the reward of that, you are forgiving him, you will now have another reward of giving him happiness. You understand? That when you call him and say, I've forgiven you, you know, he will, he will be happy and you have that reward of me making him happy. <laughs> and وعليكم السلام ورحمة الله وبركاته نعم يا شيخ ọjọ́ èso èdè tọrọ ọlọ́run. lokacin da wannan bayan Allah ke bayani yake cewa um, shi ya sha ruwa kafin lokacin shan ruwa ya ya sha ruwa kafin lokacin shan ruwa ya yi amma ya sha ruwa a sahur ne da ruwa ya ci sahur to da ya sha ruwan lokacin da shan ruwan ya yi ne yana da azumi amma ya sha ruwa lokacin da azumi bai eh. eh to abin nufi yanzu azumin nashi guda ɗaya zai biya ko kuma a ah, guda ɗaya zai biya ìbéèrè tí a fa béèrè ni wípé ọmọ ya wa tún yóò fi omi jẹ sàárì ṣùgbọ́n tó jẹ́ wípé ròyìnròyìn wa bá lóríṣiríṣi tó wá mú mi ní àsìkò tí ìsinú ò tí tó tí ò dẹ̀ mọ kọ́ndíṣàn tó ń tẹ̀ wá ṣé ààwẹ̀ kan ṣoṣo ni ó san ni. àbí ó ti dáràn kàfàrà ìbéèrè tó pàtàkì ní àwẹ̀ kan ṣoṣo ní ọ̀sán lẹ́yìn ọ̀gbà. Hmm. naam sai hmm. akwai wani hujjan da zai iya kore karamin yaro daga sahun farko kamar a ce yaron da yana da nutsuwa hakanin kuma yana cikin sahu kuma ko da liman ya yi kuskure zai iya gyara shi yaron shi yaron ba da daidai ne ni wípé omade but ogbon ọha Quran tí imaamu bá ṣe mistake ó lè correct imaamu ṣẹ́ẹ̀rì wà pé táwọn àgbàlagbà bá ń bọ̀ àwọn àgbàlagbà àtọjọ́ orí wọ́n wá lè farú ọmọ bẹ́ẹ̀ kúrò nínú sáfù wípé àwọn dé àwọn fẹ́ lolẹ̀ kò sẹ́rì ọmọ ẹ̀ gan-an ni ẹni rẹ̀ ní ọrọ bàbá dáhùn ní kọ́lọ̀ ọ̀rọ̀ kan yìí wọ́n lára ọ̀dà wa zà áyí pé iná sọ̀rìlà. ẹ̀ka bàrọ̀kọ́láfì kàhán tó àgbàlagbà yẹn agbádá àwọn ọba àti tí wọn ò nímọ̀ yẹn ọmọ èké làwọn eléyìí làgbà torí tó jẹ́ lára sọ́lá sọ yìí pé. liyaliyani minkum ulul ahlami minkum wan nuha ọ wà nínú àwọn tí ọlọ́run ọba kẹ́ tó jẹ́ pé ó lè uh, so ó ní òdò ní tí ó lè correct imam tí imam bá ní problem agbálagbà ni but kì í ṣe tọ́jú orí. jazakumullahu khairan. naam ìbéèrè láti ọ̀dọ̀ àwọn sisters wa. so wọ́n ní ǹjẹ́ ẹ̀rí wà fún òbí tí ó fẹ́ kí ọmọ obìnrin òun tí ó ti ju bí ọdún mẹ́fà lọ tó fẹ́ kó máa lo niqab pé ṣé a rí ìtọ́ka sí. láti train ẹ ó possible ó lè ṣe. láti train ẹ ó lè. dàmọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ṣé ọkọ àtìyàwó lè ṣe itikaf ní masjid kan náà pé ṣé wà permissible. masjid kan náà níbo wọn bá ti dé. <laughs> Uh, ẹlẹ́ẹ̀kẹta ẹni tí ó jí tó ṣe wípé in tí ó mọ̀ ní àsìkò tí alfajari máa ń yọ ah. fún àpẹẹrẹ bíi five twenty ni ṣùgbọ́n tóun máa jí sí. Ah, mo wo alfajari ní five twenty èmi ò rí o ah. mi ì rí o mo ṣọ́ di five thirty o mi ì rí o ní sọ́hìbì. <laughs> five ní wọ́n lọ sọ wípé five forty five lọ́kàn tẹ̀ tó balẹ̀ o. ma la hasta ma la hasta malami malami. àwọn náà lọ àwọn náà lọ pé five twenty wá sa. a ní pé. àwọn náà pé five twenty wá. bọ́yá torí mo dúró báyìí bóyá five twenty yẹn mo wò mí ìróye kankan ah, five thirty fi lù yìnyín tí ìróye tó fún mi lọ́kàn balẹ̀ dáadáa five thirty five yẹn ni òye fẹ́ máa jáde wá díẹ̀díẹ̀ mi ìmọ̀ bẹ́ẹ̀ nìkan bá ń rí bẹ́ẹ̀. na. Ah, ṣé wo ni àbí. tó wo ni <laughs> eh, na. bẹ́ẹ̀ni. five mhm. five Okay. tọ́ ọlọ́run sá. kí ẹ máa try láti wo ojoojúmọ́ ojoojúmọ́ bọ̀ tí ńgbà tẹ́mi wo five twenty five twenty five yẹn èmi ò róye o. dáàmà yorùbá káyìlá máa la yorùbá. ìbéèrè sá. ẹ ká wá sọ pé five thirty five sá. bẹ́ẹ̀ni. ẹni ẹ wá jí bí five thirty. ó sáré rànrin pé kó n fi tún ẹnu ṣe kó tó jẹ tí ó ní àǹfààní àti lè jẹ sàrí láàrin bí ìṣẹ́jú méjì kí alfajari tó yọ. mani mani ẹ̀yà kí ló kọ́ di alfajari ò ti yọ oúnjẹ dẹ̀ lọ́wọ́ nílẹ̀ tọ́ba ah. yẹ ń jẹ́ lọ́wọ́ wọ́n pè ń alfajari wa bọ́ ọ wa yọ mọ́ lóyún owó gbá oúnjẹ. Hmm. kí ni kó ṣe kí ló jíṣẹ́ náà ẹni tó gbọ́ tí wọ́n ń pè òun igba oúnjẹ dẹ́ ń bẹ̀ lọ́wọ́ rẹ̀ kí lọ òjíṣẹ́ náà jù oúnjẹ lẹ̀ ó dìbò bá bí rẹ̀ tán létí ni pé kọ́mọ̀ àṣọ pé ńgbà wọn wá ṣe yùn táwọn kọ́sẹ̀ tó wá máa pé tí a ti ṣe ọ̀rọ̀ èyí tí ń rọra ń bẹ lọ́wọ́ rẹ̀ ń kó yẹn jù rẹ̀ <laughs> na oníbèrè kan bèrè wípé bóyá ń gbà tóun bẹ̀rẹ̀ sí ní jẹun yẹn òun ò rántí bomi sọ́dọ̀ bẹ́ẹ̀ni òun wọ́n ti wá pèrun kí ló rẹ́ tó fi ń jẹun tí ò bomi sọ́dọ̀ wọ́n ti wá pèrun òun wá lo hadithi pé kóun má gbé abọ́lẹ̀ O fi yanjú omi ni wàá símẹ̀ yìí pé tí òun lè lọ bu omi kó wo mu torí tó wọ̀ bá bu omi yìí. bí ọba mú mi bí ẹlẹgbẹ́ kókò tí jẹun. tọ́ jazakumullahu khairan. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد wọ́n ní last question wà tó pàtàkì pé a ti sọ pé òjíṣẹ́ sallallahu alaihi wasallam ìmọ̀ ń tọrẹ nínú oṣù Ramadan ní ìmọ̀ ń lawọ́ ju afẹ́fẹ́ gan lọ wàláhì ọ̀kan náà ọmọ ya ó jẹ́rìí sí pé gbogbo ìgbà tó ń bá ná ní ìjókòó nínú Ramadan ètò kéré rẹ̀ ni ìlọ́kùn mẹ́wàá lọ́wọ́ ọba máa fi ń di fún òun kọ́lọ́wọ́ ọba kó jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ fún gbogbo wa. Jazakumullahu khaira. Ọlọ́run fọ̀pọ̀ rọ́pò. Bàbá ló kọ́kọ́ sẹ̀mí lọ́wọ́ òun. Ìbéèrè àkọ́kọ́ wọ́n dá mi lóhùn. Àmì ìbéèrè gbẹ̀yìn. Naam, alhamdulillah, Allahumma salli wa sallim. السلام عليكم ورحمة الله وبركاته نعم ní a sọ fún wa wípé last ten days wa a máa ń ní àwọn bùkátà sí pé káwá kí Magrib ká ọ̀pọ̀lọpọ̀ ní listen dáadáa o máa ti di pé eh, ọlọ́run fìrọ̀ wá lọ́rùn so àmà tàbá ti kí mọ́gìrì tán insha Allah ó di eleven thirty ká tó kí ìṣá jazakumullahu khaira tàbá kí ìṣá ìtàn ní eleven thirty a wà bẹ̀rẹ̀ tarawih a máa wá mú lọ ní jẹ̀lẹ́ńkẹ́ bí àṣà bàbá kọ́lọ́mbà kí ó jẹ́ àrí wọn pẹ́ so a mú wọ 430 thirty bẹ́ẹ̀ yẹn ẹ bá ń ṣírò àwà yẹn kò sí calculator mi ìgbà yẹn láfi bọ́ múlẹ̀ so bá ṣe máa ń ṣe fún last ten days ni inshallah a pàdé láìlátọ̀lọ̀ kọ́dírì so látàrí bẹ́ẹ̀ a máa wá ní ká coordinated a máa ń ṣe sahur níbí àwa coordinate ara wa pé agbolópò òun ṣe ń jẹ fún wa so a jẹun láti four thirty yẹn títí di five thirty fatwa <laughs> gbogbo àtàn stop ẹ ní five twenty ẹ wo ẹ lè lọ gbómi ẹ̀bà kaná ní five twenty o so ní òru kan a máa ń ná fifty thousand ní last year owó ọbẹ̀ tá a fi sílẹ̀ ní last year ó ti ṣe bí ẹni ń gbé pẹ́lí ní yíyá yìí ẹ torí ọlọ́run ẹ ẹ ní sùúrù káńpé mo mọ̀ pé last question ni bàbá fẹ́ fún wa ní èmi ni bá béèrè last before last question so now àwa ti ń àwọn ọmọ ẹ̀yà wọn kọ̀ọ̀kan ti ń rí wa a ti rí èèyàn kan tó gbé òru kan wọ́n tún fún wa ní rice so báyìí nísìn òru bíi mélòó kan ló kù lẹ́ i mean òru bíi mẹ́jọ ló kù lẹ́ ẹni tí òun náà ń wo pé òun ní bùkátà sí kí òun náà nípinnu ẹ̀ kó dákun kó yọjú sí wa a ní ìdíẹ̀ láàrin ìsìn sí ìjọ Wednesday ni tí abárẹni tí ó fún wa ní màálù kan kò lè ká wa màálù tó ta tẹ́yìn rẹ̀ gbagbá. Ehen so a wà fi ẹran àmì ẹja a fi support ẹ̀ onísẹ̀mọ́nà oní wheat olóróró ati àti gbogbo àwọn akata táwọn tá a máa ń fi ṣèpèsè oúnjẹ so i need ẹ̀ ẹni tó bá jẹ́ pé materials ló ní ẹni tó bá lè pé owó ni kó yọ àwọn obìnrin náà lẹ́ o. gbogbo àwọn tá à ń yọ sàká. yes i even told him that. so ẹ dákun gbadá tiẹ̀ tí wàá fọ́nká báyìí ah, kò jọ pé mò ń pariwo lásán ni ah sanjala aliwarika ọlọ́run ní jẹ́ ń pariwo lásán ọlọ́run ní jẹ́ káyìn náà gbọ́ mi lásán ọlọ́run jẹ́ lè yọwọ́ ẹ̀yìn eh, ṣáàlá so a nídìí àwọn nǹkan yìí kí ọlọ́run bá kó ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ kọ́lọ́run kó san ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san rí naam ẹ wá o last ten days tí mo sọ ohun kìí ṣe pé kánìkì ó kàn di ẹrù wá kó di ilé kó di ọ̀nà kó ló ń bọ̀ wá ṣe é ti kà kó máa gba mọ́kà mọ̀dínà lọ. àìsàn àìjọ jù naam naam bó bá fẹ́ ṣe é ti kà kó ń ṣe mọ́ṣáláṣí ń bí kó lọ bòmíì òun ló gbọ́ yẹn bó bá wẹ̀ kó o dẹrù wá àà ní fún ọ ní adúlọ̀ mi náà ó lè fẹ́ wọ́n ló lè fẹ́ bá mọ́ṣáláṣí múlẹ̀ ẹ́ kó bá múlẹ̀ mọ́ṣáláṣí. wo gbogbo yín yẹn màá bókò yín <laughs> so ẹ̀yin tá a kọ́lọ́n kó san alẹ́ sáré jazakumullahu khaira so ẹ máa bọ̀ ẹ wá rí wa o salamu alaykum.